ìlérí ọlọ́run ó wá síbẹ̀ ó dájú o ó dájú o ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kò yí padà ìlérí ọlọ́run ó wá síbẹ̀ ó dájú o ó dájú o ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kò yí padà. Yẹ́mi Ọlọ́run wá síbẹ̀ ó dájú o. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tinú àti kọjá lọ, ọkùnrin kan wà tí a ń pè ní Abrahamu, ẹni tí Ọlọ́run fẹ́ràn gidigidi òun àti ìyàwó rẹ̀ Sera ṣùgbọ́n wọ́n lọ láì ní ọmọ. Ọlọ́run farahàn fún Abrahamu ó sì sọ fún un wípé wà á jáde kúrò ní ilẹ̀ rẹ lọ sí ibìkan tí èmi ò rán lọ. Abrahamu èmi ó kùkù fún èmi ó sì sọ ẹ́ di alábòjútó fún láàrin gbogbo orílẹ̀-èdè. ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kó yípadà ó ń bẹ ìlérí ọlọ́run ó wá síbẹ̀ ó dájú o ó dájú o ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kó yípadà. abúlé òwe yìí jáde gẹ́gẹ́ bí ọlọ́run ti sọ fún un ó wá sílẹ̀ ó lọ o ó dé ilẹ̀ tí ọlọ́run fi ọlọ́run farahàn ó sì sọ fún wípé ìwọ àti irú ọmọ rẹ lèmi ó filẹ̀ yìí fún ó tẹ pẹpẹ níbẹ̀ ó sì sin ọlọ́run torí àyànfẹ́ ọlọ́run ni ìlérí ọlọ́run ó wá síbẹ̀ ó dájú ó dájú o ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kò yí padà lẹ́yìn ọdún díẹ̀ ọlọ́run farahàn fún ó sọ fún wípé ilé èmi ó dáàbò bò ọ́ èmi ó bùkún fún ọ wá sì jẹ́ ìbùkún fún gbogbo orílẹ̀-èdè àgbáyé ó dájú ó dájú o ilé ìlérí ọlọ́run ó wà síbẹ̀ kò yí padà ìlérí ọlọ́run ó wà síbẹ̀ bẹ́ẹ̀ lábàámu ń dá ọlọ́run lóhùn ìpè ìlérí àǹfààní kí gbogbo eléyìí yóò ṣe fún mi ìwúgbà tèmi ò lọ mọ ẹrú mi náà kúkú jogún gbogbo rẹ̀ ọlọ́run dá lóhùn ìpè ẹrú rẹ kọ́ ní ojoogun rẹ wá nítorí pé èyí ò fún ọ lọ́mọ irú ọmọ rẹ yóò pọ̀ nínú ayé bẹ́ẹ̀ ni bóyá ọlọ́run farahàn ó sanwó ìrìnàṣẹ́ lẹ́yìn ọdún díẹ̀ síra pè yẹn ó sì tún lórí fún ọmọ yẹn. àìsí ọlọ́run ó wá síbẹ̀ ó dájú ó dájú ìlérí ọlọ́run ó wá síbẹ̀ kò yí máa